وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم السلام وبركاته وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أركبكم الله atọrọ alékún ìkẹ́ ọlọ́ọ̀bá àti anú ọlọ́ọ̀bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́ọ̀bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn alé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu eléyìí tí a ń bá lọ òun náà ni a alfikir sufi a ìròrí àwọn onísúfi fi ọmọrí ìkìtàrí ọ̀sán náà nínú ìmọ́lẹ̀ tíra ọlọ́ọ̀bá àti súnà nàbí sallallahu alayhi wasallam òun náà nìkan tí a ń gbé yẹ̀wò lọ àlàyé nípa kí ni wọ́n ń pè ní pàápàá àwọn onísúfí àti àwọn àdìsọ́kà wọn àti àwọn àròrí wọn nítorí pé gẹ́gẹ́ bí àwùjọ tí a wà yìí bí àwùjọ yìí rí pẹ̀lú wípé àwùjọ yìí àwùjọ kan ní tó yẹ́ sí pé ìlànà àwọn onísúfí orinlẹ̀ púpọ̀ ní àwùjọ táwà yìí àwùjọ kan tó pé ìlànà àwọn onísúfí orinlẹ̀ ńlẹ̀ púpọ̀ lórí àwọn onísúfí dẹ̀ ní ó fọ́n káàkiri láwùjọ yìí nítorí wípé Islam owó àwùjọ táwà yìí tí kìí bá ṣe látọwọ́ àwọn onísúfí àwọn tó gbé islam wọlé sáwùjọ wa yìí àwọn onísúfí ni tó ìlànà wọn wọ́n gbé wá tí a wọ́n kùn lọ́dá islam fún wa ilé bá lọ́fà jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà a ti rìn nínú ìlànà yìí bọ́yá afúra ní àbí àfúra kọ́lọ̀mọ̀ bá tó ní kí àgbọ́yé súnnà kó tó máa dé sínú gbésí ayé ọ̀kawa kọ́lọ̀m tó ní kí malẹ̀ súnnà kó tó máa Islam òun ni huwa ma النبي صلى الله عليه وسلم وكان عليه القرون المفضلة هناك تي نبي صلى الله عليه وسلم تموا تي هو àsìkò mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìjọ mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tí wọ́n lọ́lá jù yẹn tán sì wà lórí ẹ̀ tẹ́pẹ̀ ní ìsìlámù yẹn ẹni tó pẹ́ lẹ́yìn báyìí ó yàtọ̀ gédégédé sí kàtà wọn ní tútù wà lórí ẹ̀ ó yàtọ̀ pátápátá irúgbé tó bá yẹ pé abẹ́sọ wípé ìlànà ní súfí ni ànẹ́bì mọ́ wá ní ábẹ̀rí pé èwo nínú àwọn ní súfí sí ti tàwọn Tìjàníyà ni ìlànà tánẹ́bì mọ́ wá ní àbílànà àwọn Kọ̀dìríyà àbẹ́wò nínú àwọn ìlànà yìí òun náà ni ànẹ́bì sallallahu alaihi wasallam ni ó mọ́ wá fún wa ń torí pé gbogbo alamọ̀ páwọn ìyànà yìí wọn ṣọ̀kan wọn yàtọ̀tọ̀ sí àwọn ó sì rọrùn kọ́ jẹ́ pé gbogbo bó ṣe yapa síra wọn èyí tó yàtọ̀tọ̀ síra wọn yìí gbogbo ẹ̀ náà lànẹ́bì mú wá báyẹn láwọn nǹkan tí ó yapa síra wọn tí ò jọra wọn yìí wọ́n nígbà tá gbogbo ẹ̀ o a rí pé gbogbo ẹ̀ gan kò sí kankan nú ẹ̀ ẹ́ tó wà ní bá musílà na nabi sallallahu alaihi wasallam la min qarib wa la min ba'id lọ́nà tó súnmọ́ ni àbí lọ́nà tó jìnà kò sí kankan nú ẹ̀ tó jọ ìlànà nabi sallallahu alaihi wasallam ìlànà tára bí fi sin ó yàtọ̀ pátápátá sí ìlànà táwọn oníṣòfin fi ìsìláàmù tá nẹ́bí gbé wá ó yàtọ̀ gidigidi sí ìsìláàmù táwọn oníṣù fi ṣe wa hadha amrun yashhadu alayhi kullu qasin wa dan kullu qasin wa dani eléyìí sì ní gbogbo èèyàn pátá àtẹni tó súnmọ́ ni àtẹni tó jìnà ni gbogbo wọn ní ó lè jẹ́rìí sí ẹlẹ́bà yìí pé ìlànà táwọn ní súfẹ́ ọ̀rẹ́ yìí ó fún ìlànà Ànábì sallallahu alaihi wasallam Naam tí àwa ń bá lọ gẹ́gẹ́ bí a ṣe mú ní ẹsẹsẹ òun náà ni al muhammadiyya alhaqiqatu almuhammadiyya pàápàá ta ní jí annabi sallallahu alaihi wasallam gan lọ́dọ̀ àwọn onísúfí pàápàá ta ní wọ́n pèlá annabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn onísúfí òun náà nìkan tí agbéyẹ̀wò lọ àti wá mú àwọn àlàyé wá lóríṣiríṣi kí ni orin ilẹ̀ látọ̀dọ̀ àwọn Súfí nípa àdìsọ́kà wọn sí Ànábì sallallahu alaihi wasallam àti mú àdìsọ́ àlàyé ọ̀pọ̀lọpọ̀ wá so pẹ̀lú àwọn àlàyé yìí a jẹ́ pé a lè pín àdìsọ́kà àwọn onísúfí nípa Ànábì sallallahu alaihi wasallam sọ́nà mẹ́ta tí ó jọra wọn ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà làwọn oníṣúfí pín sí nípa àdìsọ́kàn wọn sí annabi sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ òun ni man yaquluna bi wahdatil wujud àwọn alákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n máa ń sọ àwọn tí wọ́n wà lórí wípé gbogbo nǹkan pátá ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n ń sọ gbólóhùn wahdatul wujud tí wọ́n dẹ̀ ládìsọ́kàn rẹ̀ wípé gbogbo nǹkan ẹyọ kan náà ni gbogbo ẹ̀ òun náà sì ni huwa òun náà ni Allah àwọn ìgbà pé Allah subhanahu wa ta'ala huwa dhatul mawjudat òun náà ni gbogbo tí ń bẹ pátá yìí gbogbo àwọn ẹ̀dá pátá yìí òun gangan àwọn àmà ìgbé ànẹ́bì sallallahu alaihi wasallam sípò wípé ànẹ́bì ni àkọ́kọ́ ẹ̀dá tọ́nà bá kọ́ dá wa minhu wa anhu sadaratil mawjudat jami'an látara ànẹ́bì sallallahu alaihi wasallam sí ní gbogbo àwọn ẹ̀dá ti jáde wa huwa al-ilahul mustawi ala al-arsh ohun ànẹ́bì yìí náà wujud eléyìí báyìí ni mu'taqadu ibn arabi wa man kana ala shakilatihi òun ni àdìsọ́kan ibn arabi àtàwọn tí ó bá wà ní àìrú ipò báyìí àtàwọn tí wọ́n bá jọrú ẹ̀ àtàwọn tán bá jọ ní yìí wọ́n bá pa nẹ́bì náà lọ́lọ́wọ́ bá àtàrà ìṣẹ́ ní gbogbo ẹ̀dá ti jáde òun náà sì ní gbogbo ẹ̀dá yẹ pátá òun náà sì lọ́lọ́wọ́ bá tọ́wà lókè aláàrùsì yẹn àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n yaquluna bí anna nura rasuli sallallahu alaihi wasallam àwọn máa ń sọ wípé ìmọ́lẹ̀ nabi sallallahu alaihi wasallam òun ni àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ̀ bá kọ́ dá ìmọ́lẹ̀ nabi ni ومنه انشقت الأنوار ومنه انشقت الأنوار وخلق الخلق جميعا nínú ẹ̀ ni gbogbo àwọn ìmọ́lẹ̀ ti wá jáde nínú ẹ̀ wọ́n ti dá gbogbo àwọn ẹ̀dá pátá ṣùgbọ́n àwọn eléyìí báyìí àwọn òkí ń sọ wípé annabi ni Ọlọ́run ọba tó wà lókè al-arsh ṣùgbọ́n àwọn gbà pé àkọ́kọ́ ẹ̀dá òun náà ni ìmọ́lẹ̀ ànábì látara ìmọ́lẹ̀ ànábì náà ti dá gbogbo ìmọ́lẹ̀ látara ẹ̀sìn ni gbogbo ẹ̀dá ti jáde ìròrí ẹlẹ́kejì ni ẹ lọ́dọ̀ àwọn onísúfí nípa ànábì sallallahu alaihi wasallam atọ́ra àwọn èèyàn náà kánrin táwọn náà wà lórí ìròrí gẹ́gẹ́ bí àwọn ẹ̀ríta ti mú wá sáájú ẹlẹ́kẹta làwọn tó sọ yí pé ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó làkọ́kọ́ wa huwa akramul khalq òun ló sì lápàálé jùnú àwọn ẹ̀dá wa min ajilihi khalaqallahu al-kawna jami'an wọ́n dẹ̀gbà wípé nítorí annabi lọ́lọ́wọ́ bá fi dá gbogbo ẹ̀dá nítorí annabi lọ́lọ́wọ́ bá fi dá gbogbo ẹ̀dá ìròyìn ẹlẹ́kẹta ni ẹ àwọn yìí àwọn òkè ńlá mẹ́lẹ̀ àmá wọn máa ń gbà wípé gbogbo ẹ̀dá gbogbo ayé pátápátá nítorí ànábì la fi dá wọn àwọn òkè ńlá mọ́lẹ̀ pé nínú ìmọ́lẹ̀ ànábì la ti dá gbogbo ẹ̀dá gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ lẹ́kejì ṣùgbọ́n wọ́n gbà wípé nítorí ànábì la fi dá gbogbo ẹ̀dá eléyìí báyìí àwọn ni àwọn ìròrí mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn onísúfí sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ báyìí sì tó yapa sí bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe júwe ara rẹ̀ fún wa pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ ó sì yapa sí bí ànábì bọ́lọ̀wọ́ bá alékẹ́lá fún ara rẹ̀ bó ṣe ròyìn ànábì sallallahu alaihi wasallam bó ṣe ròyìn fún wa ọ̀rọ̀ yìí al-Qur'an ìkankanu mẹ́tẹ̀ẹ̀ta yìí kò al-Qur'an bẹ́ẹ̀ ni hadith wa nabi sallallahu alaihi wasallam ẹ̀ lórí hadith ẹ̀yọkà tó lálàáfíà tó sọrú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àbí tí ó jẹ́rìí sí àwọn gátán sọ yìí náà ṣẹwárí tó ń ti bá wọn ní súnfí bọ́n ṣe pín sí mẹ́ta nípa ìròrí nípa nabi sallallahu alaihi wasallam àti nípa àdìsọ́kà nabi yìí gbogbo wọn pátá wọn papọ̀ Eh? gbogbo wọn muttafiquna wa mujtami'un wa mujmi'un gbogbo wọn pátá wọn papọ̀ ní ìsúnmọ́ tàbáníká súnmọ́ wọn papọ̀ mọ́ra wọn gbogbo wọn papọ̀ ìròrí yìí ó papọ̀ àyàfi àwọn díẹ̀ tí wọ́n kàn wọ́n yìí nínú wọn àwọn yẹn lọ àwọn yẹ àwọn gbà pé zátù annabi sallallahu alaihi wasallam òun ni zátù tó jẹ́ sí pé minha tafidu kullul ulum wọ́n gbà pé gbogbo ìmọ̀ pátá tó bá wù kéèyàn mọ̀ látara annabi ni ma ń ti jáde àwọn tí wọn àwọn ìrọra yàtọ̀ díẹ̀ sáwọn tí a wí sókè yìí àwọn yòókù papọ̀ bẹ̀tà àwọn tí àwọn eléyìí báyìí àwọn gbà wípé dáàtù annabi látara annabi sallallahu alaihi wasallam òun ni tafidu kullu al-ulum gbogbo ìmọ̀ látara ìlú ti jáde látara rẹ̀ bẹ́ẹ̀ náà ni tanzilu kullu risalat gbogbo àwọn iṣẹ́ ta fi rán òjíṣẹ́ pátá látọ̀dà nẹ́bì ló ti jáde gbogbo iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ta ránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba látọ̀dọ̀ ànábì ni rìsálà yìí ti jáde látara ẹ̀sìn ni gbogbo ọmọ ti jáde pátá àwọn yìí àwọn gbà pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba la yanzilu alayhimul wahyu illa minar rasul ìránṣẹ́ òkí wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba tí kìí bá ṣe látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìránṣẹ́ òkí ń sọ̀kalẹ̀ wá bá wọn tí kìí bá ṣe látọ̀dọ̀ ànábì nìkan èyí ọlọ́run ọba pé ẹ báyìí ẹ báyìí látọ̀rọ̀ ànẹ́bì ló ti ń wá táwọn wọ̀nyí tó bá fẹ́ sọ ọ̀rọ̀ yìí ọ̀nà wọ́n mọ́ gbà sọ wọ́n sọ wípé ar-rusulu jami'an wọ́n gbà ipá àwọn òjíṣẹ́ Ọlọ́run bá lápapọ̀ àwọn ìmá ọlọ́wọ́ bá òkín sọ̀kalẹ̀ lé wọn lórí àwọn ìmá ọlọ́wọ́ bá òkín sọ̀kalẹ̀ fún wọn illa min zati rasul fil azali wal abad fil azali wal abad àwọn ìmá ọlọ́wọ́ báyìí àtàwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá òkín sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ láti ìgbà tó ti pẹ́ tí ò ní bẹ̀rẹ̀ ní nǹkan èyí tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wal abad bí ó dẹ̀ sí máa wà lọ títí láíláí nìyẹn síwájú kan tó dà nẹ́bì sallallahu alaihi wasallam gan látọ̀dà nẹ́bì ní nǹkan èyí tí ń wá kò yí báyìí sí sallallahu alaihi wasallam náà tánà látọ̀dọ̀ ẹ̀ náà ni nǹkan ìtí wá a lẹ́yìn rẹ̀ wá ni dhatu turabiyya bá nábi ti rí gan látara yẹ̀pẹ̀ tó adá láti nulẹ̀ lẹ́yìn ẹ̀lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá jáde so lè ibá igẹ̀gẹ̀ ni wọ́n gbà lérò pẹ̀lú pé annabi sallallahu alaihi wasallam ó ni awwalu mawjudin wa annal wọ́n dẹ̀gbà pé gbogbo àwọn àgbáyé ìpátá látinú mali annabi nìyẹn ni pé gbogbo ìmọ̀ rẹ̀ látinú mali annabi ló ti ń jáde kòye náà bẹ́ẹ̀ náà ni nínú àwọn onísúfí lára wọn náà rí nínú àwọn tẹ́kún wọn ní ìgbàgbọ́ kan ní sànnábì òun ni pé ya'takiduna àwọn kan náà tó ń bẹ́nu àwọn oníṣúfí tán gbà pé ànábì mọ̀ ní ànábì nímọ̀ gbogbo ìmọ̀ kọ̀kọ̀ ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ kọ̀kọ̀ ń bẹ lọ́dọ̀ ànábì gbogbo fún ànábì sallallahu alaihi wasallam ní sama àti nílẹ̀ gbogbo ìmọ̀ tí ó wà ń bẹ kò sí nǹkan tó pamọ́ fún ànábì ànábì nímọ̀ nípa gbogbo ẹ̀ eléyìí báyìí ẹni tó bá tó nírú àdìsọ́kà yìí náà fahuwa káfirun kèfèrí ni ijma'an pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ nípa islam wípé ànábì sallallahu alaihi wasallam ó nímọ̀ nípa gbogbo nǹkan gbogbo tó sì ma ní sánmà àti nílẹ̀ kò sí nǹkan sallallahu alaihi wasallam nínú ma irú ẹni báyìí ti gbé ànábì ó ti fi ànábì ó ti fi dọ́gba ọlọ́run ọba nínú mà torí pé ìmọ̀ ọlọ́run ọba ni ìmọ̀ tọrọ kíríká gbogbo nǹkan tí nǹkan kan ò pamọ́ fún ọlọ́run ọba ní sánmà tilẹ̀ ẹgẹ́ bí Al-Qur'an ti sàlàyé ọlọ́run ọba bó ti ròyìn ọlọ́run ọba pé inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama dájúdájú ọlọ́run ọba nǹkan kan ò pamọ́ fún nínú kọ̀kọ̀ sánmà tilẹ̀ kò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run ọba kò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run ọba inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fi samaa tó tábà tíyàn náà bá ti wá lè nígbàgbọ́ wípa nẹ́bí sallallahu alaihi wasallam la yakhfa alayhi shay'un fil ardi wala fi samaa nǹkan kan ọ̀pá mọ́fà nẹ́bí náà a jẹ́ pé ẹni báyìí ti fi ànẹ́bí sí ẹgbẹ́ Ọlọ́run Ọba nínú mẹ́niyẹ ó ti fi ànẹ́bí sí akẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba nìyẹn ó ti fi ànẹ́bí dọ́gba Ọlọ́run Ọba nìyẹn ẹ̀rọ ẹni báyìí yẹni kó ti fi ànẹ́bí ṣe ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run bá nìyẹn eléyìí báyìí sì ni ó tako ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam kódà lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn tí wọ́n fi ànẹ́bí sí tó ń gbé sípò ọlọ́run ọba tó ń gbé sípò akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba tó yẹ pé ọ̀rọ̀ wọn kàn fẹ́ túmọ̀ sí bẹ́ẹ̀ ni bet wọn àgbèrò bẹ́ẹ̀ wọn sì wí bẹ́ẹ̀ wọn sì láti sọ́kàn bẹ́ẹ̀ ànẹ́bí kọ̀ fún wọn nítorí àṣejù náà ni ẹnìkan sọ fún ànẹ́bí sallallahu tọ́nà ọba àdíkẹlá bá fẹ́ bẹ́ẹ̀ tí wà nẹ́bì náà sì fẹ́ bẹ́ẹ̀ ó fi ànẹ́bì sí ẹgbẹ́ ọlọ́run ọba direct bí ìgbà wípà nẹ́bì àtọ́lọ́run ọba wọ́n jọdọ́gba nítorí pé wáwù yẹn ó fẹ́ jọ wáwù tẹ́síwíyà wáwù yẹn fẹ́ jọ wáwù ìgbé nǹkan ara wọn ìfi nǹkan wáwù tẹ́síwíyà ó ní máa ṣá Allahu wa shi'ta tọ́lọ́wọ́n bá bá fẹ́ tí wọ́n bá fẹ́ anábi ni àjàílta ní lillahi niddan òun fi mí ṣe akẹgbẹ́ pẹ̀lú ọlọ́wọ́n bá níbí anábi ni láyé rẹ̀ máa wì bá yẹ máa ul ma sha Allahu wahda sọ pé tọ́lọ́wọ́n bá nìkan bá fẹ́ bẹ́ẹ̀ ẹ́

ẹ lè bẹ́ nǹkan kó sì rí bẹ́ẹ̀ illa an yasha Allah àbítọ́nà bá bá fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́yàkù ẹ́ ma sha Allahu kana wa man lam yasha lam yakun ìtọ́nà bá bá fẹ́ ní ọmọ ẹbẹ́ ìtọ́nà bá bá fẹ́ kò ní ṣẹlẹ̀ láíláí àti pé ìkan ọwá lálá ọwá rí ìkannú àwọn yahudi lójú àlá rẹ̀ ọwá sọ pé ẹ̀yin yahudi ìjọ yahudi antum qawmun ma sha Allah ìjọ tó dáalẹ̀ bá jẹ́ laula annakum tushrikun tí kèye bá ṣe pẹ́ ma ń ṣẹbọ ni ẹbọ lọ́ba alámàrí jẹ́ takuluna Uzairu ibn Allah ẹ ma ń ẹ̀yin musulmi na an tum kọmu ma sha Allah ìjọ dáadáa lẹ́yìn náà láwọ́lá annakum tushrikun tí kèye bá ti pẹ́yìn náà ma sẹ́bọ̀ ni takuluna ma sha Allahu wa sha a Muhammadi ẹ̀yin náà ma sọ pé bọ́lọ̀ bá fẹ́ tá ọba pàdé nasọ́rọ́ nìkan ọpàdé kírísẹ̀nì kan lójú aláyẹ̀nà ó ní àà ẹ̀yin nasọ́rọ́ masha Allah ìjọ dáadáa lẹ́ẹ̀bá jẹ́ laula annakum tushrikuna billah tí èyẹ bá sí pẹ́ ẹ̀mọ́ ń sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bá ní taquluna Isa ibn Allah ẹ̀mọ́ sọ pé Isa ọmọ ọlọ́run ni nasọ́rọ́ iná bá tún dáhùn ó tẹ́yìn náà kó sí yìí ni èyí náà máa sẹ́bọ̀ takòlú na máa ṣá Allahu wa ṣá Muhammadi èyí náà máa sọ pé bọ́nà bá bá fẹ́ bá nẹ́bí bá fẹ́ bá tí sọ̀hábí wá jí ọwá sọ fà nẹ́bí sallallahu alaihi wasallam faqassa ala nabi sallallahu alaihi wasallam ọsọ alátọ́sọ tó láyé ọsọ fà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ́ ẹ ma sọ pé ma ṣá Allahu wahda tọ́lọ̀wọ̀n bá nìkan bá fẹ́ kò ní báyìí nìsìn so kẹ́yàn kan wá sọ wípé kẹ́yàn kan wá gbé ànẹ́bì sípò ọlọ́wọ̀n bá níbi ìmọ̀ ẹ wo bí ẹni yìí bó ṣe ṣe rùlúwù tó bó ṣe ṣe àṣejù tó àwọn tí wọ́n ń sọ wípé bọ́lọ̀ bá bá fẹ́ bá nẹ́bì bá fẹ́ gan

wọ́n lè kọrin kí wọ́n dúdú fù sí lọ́jọ́ ọdún àti lọ́jọ́ nìká nígbàtà bá ń ṣe gbéyàwó àwọn ọmọ kéékèèké obìnrin kìí sí obìnrin gbagidi gbagidi kìí sí obìnrin àgbàlagbà kò sì gbọdọ̀ jẹ́ kí wọ́n oníṣẹ́ àwọn ya ọmọ ìwá ń kọrin bàtán bá wọ́n ni wà ya'lamu ma fil ghadi ó ń bẹ nínú wa òjíṣẹ́ Ọlọ́run ọba kan annabi sallallahu alaihi wasallam bẹnu wa tó mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la kí la nabi sọ anabi ni da'i hadhihi wa quli billati kunti taqulin pa ilé yìí báyìí tí ma wí bẹ́ẹ̀ mọ́láyé rẹ̀ ilé tó ti ń wíbọ̀ tẹ́lẹ̀ tó wíru ilé ìjákùjákù ni ọmọ wí ma fi ghadi in bẹ́ẹ̀nù ọwá annabi tó mọ̀ tí ó sẹ̀rẹ̀ lọ́la annabi ní láyé ọgbọ̀dọ̀ wíbẹ̀ ma ẹ́ ìṣẹ̀lẹ́dẹ̀ pọ̀ lásìkò annabi sallallahu alaihi wasallam tánàbí ọmọ bèèrè lọ́wọ́n sọ̀hábà wípé ta ló sọrú nǹkan ta tó báyìí pánẹ̀ yìí bá ma gbogbo ń tọ́pa mọ́ sánmà tilẹ̀ ní tó ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn sí pé

àṣejù ni Ànábì ní la tuturuni kama aqratin nasara ibn maryam Ànábì ní ẹ má yìn mí láyìn bóró Ànábì ní ẹ má ṣàṣejù níbi sí ẹyìn fẹ́mi Ànábì kama aqratin nasara ibn maryam gẹ́gẹ́ bí àwọn nasara àwọn christian bá ṣe yìn Ànábì Ìsá láyìn bóró tán ṣàṣejù níbi sẹ́yìn fún Ànábì Ìsá innama ana abdun ẹrú Ọlọ́run bá lè ní ṣe faqulu abdullahi wa rasuluhu tẹ bá fẹ́ ròyìn mi ànẹ́bì ní ròyìn tó parí ipò tó gajù tẹ́ni fi ròyìn mi tó gajù ní pé ẹrú ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni mí tó rẹni tó bá jẹ́rú ọlọ́run ọba tọ́lọ́run sì gbà lẹ́rú irú ẹni bẹ́ẹ̀ máa kú oríire púpọ̀ o ẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam al-Qur'an ọlọ́run ọba ròyìn kò yẹ́ bá rí sí Naam àwọn kan náà wọn Súfí wọ́n gbà yípa Nábì sallallahu alaihi wasallam ó nímọ̀ nípa gbogbo tó pamọ́ ní sánmà tilẹ̀ àwọn wọ̀nyí ìròrí àwọn oní philosophy àti àwọn bí i tí wọ́n báyìí òun náà ló ṣe kí ni lọ́lapa nínú wọn kódà a lè sọ wípé ìròrí àwọn nàṣọ́rọ̀ ìròrí àwọn kírísẹ̀n náà lọ lápa nínú ìròrí wọn kò yé nítorí àwọn nàṣọ́rọ̀ àwọn kírísẹ̀n náà àwọn náà ní ìròrí àṣejù nípa Nabi Isa alayhi salatu wassalam naam a eléyìí báyìí ó ní apá kan nínú àwọn oníṣúgbí tó gbámú ló fi jẹ́ sí pé nínú àwọn onísúfí yìí orin kan bẹ tí wọ́n máa ń kọ tó gbajúmọ̀ dáadáa wọ́n ní laulaka ma khuliqatil aflak tí kìí bá ṣe ọ láàrin ànẹ́bì ni wọn àbá ti dá sánmà tí kìí bá sọ láàrin ànẹ́bì ni wọn àbá ti dá ilẹ̀ tí kìí bá sọ láwọn ànẹ́bì ni àwa náà bá ti máa jẹ́dà wà laulaka ma khuliqatil aflak tí wọ́n máa ń táwọn ní súfí máa ń pààrà ní kò yé náà nílò lè tàbí wá kàgbọ́n lálẹ́ yìí inṣá Allah òun náà ni orin kan tó wà nínú búrúdà lọ́dọ̀ bú sẹ́rí tó ń sẹ̀rí lórí páwọn ní súfí gbà Nabi sallallahu alaihi wasallam ó nímọ̀ nípa gbogbo ń tọ́pamọ́ nínú búrúdà tí bú sẹ́rí kọ búrúdà nílùú wa yìí abẹ́ẹ̀kọ́ ni ó gbajúmọ̀ dáadáa kò sí ẹnìkan láyé tí ó jẹ́ súfí tẹ̀ ní bá búrúdà lọ́dọ̀ rẹ̀ àyàfi tí ọba ti bá dú súfí rẹ̀ dé ojú àmẹ́lẹ́yàkù àtúnfi tí ọba kéwúkú súfí tó bá fi lè kéwúkú súfí rẹ̀ ẹgbọ̀rọ̀ bá búrúdà lé rẹ̀ búrúdà ti sallallahu alaihi wasallam àbí nínú búrúdà yìí bú sọ́rí kọrin kan oni wa inna min judik min judika dunya wa dharratuha wa min ulumika ilmi al-lawh wal qalam oni wa inna min judika dunya wa dharratuha oni nínú ọrẹ rẹ annabi ló wà ere annabi ló tawa lọ́rẹ rẹ ìwọ ni inú ọrẹ rẹ ni gbogbo li ayé yìí eh ọ̀rẹ́ rẹ̀ ní gbogbo ayé ìyàtàwọn ìgbádùn rẹ̀ àtàwọn dáadáa tó wà ń bẹ̀ ìrẹ́ ànẹ́bì lọ tawá lọ́rẹ̀ rẹ̀ ìwọ ló ní nínú ọ̀rẹ́ rẹ̀ ni wà mínú ilúmik nínú mari ànẹ́bì dẹ̀ ní ilmù kòye ó ní wa kullu ayin atar rasulul kiramu biha gbogbo àyà pátá tí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba alápẹ̀lẹ́ mú wá gbogbo àwọn àyà gbogbo àwọn àmì Ọlọ́run àti gbogbo àwọn ẹ̀rí gbogbo àwọn òfin Ọlọ́run tí àwọn òjíṣẹ́ Ọlọ́run mú wá pátá fa innama ittasalat min nurihim min láti inú mẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam láti mọ́ wáwọ̀ ọ̀rọ̀ yìí wà ní Búrúdà pé gbogbo àwọn àyà gbogbo àwọn ẹ̀rí gbogbo àwọn àmì táwọn òjísí Ọlọ́run bá mú wá pátá láti inú mẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam láti mọ́ wá kóyé eléyìí báyìí òun ni nǹkan tí a wà tẹ̀síwájú lórí àlàyé búrúdà yìí àti àwọn in tó sọ yìí níbí báyìí àtàwọn nǹkan míì tàbí fi kún torí pé kò dúó sí báyìí kò dúó sí bí kódà ó bá débi wípé tí ò bá sí ànẹ́bì tí ànẹ́bì ò bá dẹ̀ gbá òun mú òun ò lè rí àlìjẹ́nà ọlọ́run ọba láìsí pá ànẹ́bì sallallahu bá ọba mú òun wọ̀ láì ṣe pé wọn bá sáàdì ànábì sallallahu wasallam so insha Allah ta'ala á padà máa ṣàlàyé yẹn ní ìfọ̀síwẹ́rẹ́ lọ́la ilé ìbáyìí ẹ̀rìpọ̀ hàn bẹ̀ wípé Busoiri ó ń ṣe àfi ti ìmá kọ̀kọ̀ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ ń gbogbo ayé yìí ìkápà nẹ́bí sallallahu alaihi wasallam àti sínú ọrẹ ànẹ́bí so ilé báyìí sí so ilé ìbáyìí ni àṣejù ńláńlá àti ìtayọ àlà tí àwọn oníṣúfí tó máa ń gbé ànẹ́bí sallallahu alaihi wasallam sí ilé báyìí ẹni tó bá ní ràdìsọ́kàn yẹn kúfùrù ní nǹkan tí ó ní ládìsọ́kàn yẹn káfìrí ní irú ẹni báyìí irun tó pé Allahumma salli alaman minhu inshaqqatil asraru wa anfalaqatil anwaru wa fi irtafa'atil haqa'iqu wa tanazzalat ulumu adam fa'ajaza al-khala'iqa wa law tada'alatil fuhumu فلم يدركه منا سابق ولا لاحق فرياض الملكوت بزهر جماله مونقه وحياض الجباروت بفيض أنواره متدفق ولا شيء إلا وهو به منوط إذ لولاه الواثق لذهب كما قيل الموثوق صلاة تليق بك إليه كما هو أهله اللهم إنه سرك الجامع الدال عليك وحجابك الأعظم القائم لك بين يديك اللهم ألحقني بنسبه وحققني بحسبه وعرفني إياه معرفة أسلامي بها معرفة أسلم بها وحققني بحسبه وعرفني إياه معرفة أسلم بها من موارد الجهل إلى آخره ìtí dé parí ọ̀rọ̀ náà inṣáàlá tá padà máa sàràí fún wa ó kó sínú àwọn àṣejù ńláńlá àti àwọn ìgbé ànábì tayọ àlà àti ìyìn ànábì láyé bóró ilé tí ànábì sallallahu alaihi wasallam tó ti kọ̀ fún wa ilé ìbáyìí sì ní nínú ìládìsọ́kàn wọn sí ànábì sallallahu alaihi wasallam ní tàbá ń sọ pàápàá tàríjà ànábì fún wa níparí fún talẹ́ yìí lórí àwọn àlàyé eléyìí tí a fẹ́ gbìyànjú àti sàlàyé fún wa níbí báyìí nípa bí àwọn onísúfí bí wọ́n ṣe ń kọjá àlà nípa Ànábì sallallahu alaihi wasallam tán gbé Ànábì tayọ ipò àti ìròyìn tọ́lọ̀ọ̀bá àríkẹ́lá gbé sí tí wọ́n ń gbé sípò ọlọ́ọ̀bá tí wọ́n ń sí àwọn ẹ̀yìn tó ẹ́pọ̀ ọlọ́ọ̀bá nìkan tọ́ sallallahu alaihi wasallam ilé ìbáyìí àwọn olójú bí ọmọ pè ní pàtàkì páwọn ọmọ Ànábì àwọn ń pa Ànábì lé kò yí báyìí sí so tẹ bá gbé wọn sí orí òṣùwọ̀n ìtẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀ ní bá wọn níbi ẹ̀ ní bá wọn níbẹ̀ ẹ́ bó ti wù kó kéré ma wọ́n jìnà sí ẹni tí ń tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n níbi káyìyà nẹ́bí ká gbé sípò ọlọ́run ọba wọ́n jẹ́ kí eléyìí jẹ́ sí ní kìí ṣe ìtẹ̀lé ìlànà nábi sallallahu alaihi wasallam ní káyà nábi dérú àwọn pò tó ń yà nábi dé yìí níparí nínú àwọn tí ó jẹ kásìrí wọn tú sí wa lọ́wọ́ láwọn onísúfì yìí kẹ́lẹ̀ bá mọ̀ pé ìgbà mí ń bẹ̀rẹ̀ pé tí nǹkan ní bá gùn wọn wà máa wí bọ́ta ń gbà mí lẹ́kọ̀ọ̀kan ìkẹ́nà àwọn onísúfì láìpẹ́ yìí kò tí pẹ́ púpọ̀ rárá nígbà wá ń ṣe wá sí ó ní kíyàn kan wá sọ pé ká ṣe zìnà kí ní jẹ́ bẹ́ẹ̀ ṣe wá ní ṣe zìnà tí kèye ṣe pọ́nà ọba àlékẹ́lá bá wá obìnrin sí ni wà ní ni àti pé kíyàn kan wá sọ fúrú àwa ìpé káwà yìí má ṣe zìnà kíyàn kan má sọ fúrú àwa ìbá ìpé ṣe zìnà ẹ́ ọwá bẹ̀rẹ̀ ma wí àwọn yòókù rẹ̀ ní dáalé wí ní àwọn yòókù tó ní ọdá alé yẹn náà wọ́n mọ̀ pé tí ń wí ohun bó ṣe yẹ kó wí náà lọ́dọ̀ lànà sófí ṣùgbọ́n kìí ṣe tọ́ ẹkó wí ń ta nìyẹn ṣùgbọ́n nítorí pẹ́tẹ̀ yẹn bá wílù yẹn ń ta yọ́ dàmú làákàyàwó èèyàn èèyàn tí ò tí ní tẹ́rìbíyà because àwọn èèyàn yóò tí ní tẹ́rìbíyà àwọn ẹ̀lẹ́ gbọ́n tó ń sọ ẹ̀yẹ ẹni tó bá ti ní tẹ́rìbíyà ní ó gbọ́ yé

àti ká ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹni ìǹkẹ́kẹ́ náà ni kò yàtọ̀ síra wọn ẹ́ ìǹkẹ́kẹ́ náà ni kò síra wọn so torí pé ẹgẹ́ bí mo sọ fún yí pé ma fi khalqi rahmani min tafawut kò sí yàtọ̀ kankan láàrin àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kò sí yàtọ̀ kankan kò sí yàtọ̀ kankan láàrin abẹ́ ìyàwó ẹni àtàbẹ́ obìnrin olóbìnrin kí ló yàtọ̀ láàrin wọn tó bá ma hakíkọ̀ lọ́yàkù ṣùgbọ́n wọ́n tó bá ti ma hakíkọ̀ wà á mọ̀ wípé ìtọ́kùnrin ní ń sọ kò yíra ní sí ọmọ tí ń sọ wọn rẹ̀ ṣe mọ́ wíbẹ̀ àmá ọlọ́run ọba fẹ́ jẹ́ kí ojú àwọn èèyàn ilé tí mo ń sọ yíè sọ́rọ̀ ayé sọ kó dàbí èyàn bá fẹ́ gbà ọmọ lórí fóònù mi báyìí tarakùnrin nì tí ń sọ bẹ́ ẹ̀rọ pé wà láàrẹ̀ ṣéwù ṣéwù ọdún pariwo ṣéwù èmi ò mọ̀ bí àwọn èèyàn ṣe rí láwùjọ wa yìí wàláì ìtún sọ pé sọ́lọ́ alẹ́bí kẹrí wàláì kí wàláì kóyìn tó máa ti kóyìn tó gbá ẹ̀sìn wọ káàkiri ìzùmọ̀ ìgbé bàbá hey ṣéhù hey so eléyìí in a ń fi ìta ń fi ń sàlàyé náà ni pé ìlànà tó yẹ ká tẹ̀lé ìlànà ahlu ni ìlànà wàláhì ìlànà ìsìnàgbà ni tẹ́ẹ̀bá rẹ̀ ti dùn lára dáadáa ẹ̀rí bí wọ́n ṣe máa ṣe káàkiri àdúgbò bí ẹni tí nǹkan tàrí lára ní wallahi torí pé èyàn ò ní bá sẹ́yẹn ẹgẹ́ bí alìmọ́mù Shafi'i rahimahullahu ta'ala ti sọ wọ́n ní bẹ́yẹn bá wọ́sẹ́ súfí láàárọ̀ tí ó bá tara tara kẹ́lẹ̀ ní ọkà mú tí ó máa rìn saka saka saka saka pẹ̀lú tẹ̀síbà lọ́wọ́ tí máa rìn tí máa ṣe sà wà láì mẹ́ẹ̀ bí ìgbà pé èèyàn ń so pé àwọn nǹkan yìí ọ̀sẹ́ni náà tarabọ̀ sún bí bó ẹkọ́ tarabọ̀ wà tún èwú yìí ẹ sọ fún mi ẹni tó ṣiṣẹ́ ẹdúfí débi tó yẹ kó ṣiṣẹ́ ẹsú fi dé débi tó yẹ kó bá ṣe ẹsú fi dé tí ó padà jáde pẹ̀lú pé sùsọkúsọ̀ ẹ sọ fún mi ẹnìkan ṣẹ́ tó bá ìlànà súfí débi tó bá dé bóyá ní lọrin ni bóyá ní lọ́fà ní o gbogbo tó bá wù kéèyàn wà tó tó bá lànà súfí débi tó yẹ kó bá dé tí ó jáde pẹ̀lú ìsọkúsọ tí ó jáde pẹ̀lú wọ̀kúwọ̀ tí ó jáde pẹ̀lú èmọ̀kémọ̀ ẹjọ́ understand bí ṣe máa rí ní ẹwà lọ́ì yọ́ ma wá sọ àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu rẹ̀ pé àwọn ọ̀rọ̀ ńláńlá tó lè mú èèyàn parun tó ṣe dédé ọ̀rọ̀ tí fìràwínà sọ wàláì tó ṣe dédé ọ̀rọ̀ tó kéré burúkú àti àgbákò tó kò bá fìràwínà yọ́ ma jáde ẹ̀mà bóòlì yóò ti máa gbérù sẹ̀mí ayé báhùn kọmọ gbàlejò ọ̀ràn tí ìlànà súnnà ó klẹ́à ó má kọjá gbogbo àwọn nǹkan báyìí eléyìí sì ní ẹ̀ẹ̀lẹ̀ ráfíjọ rẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam a sì lè mẹ̀sí sí ìjọ ànábì lọ gbogbo lè kọlù àtàwọn èèyàn wọ̀ yẹn ẹ̀dàkọ̀ ẹ̀bìrí pa ànábì ọlọ́ọ̀bá wo náà fi kọ́ máa lo ogún ọdún lé àríṣẹ́ ọlọ́run ọba jẹ́ sánẹ́bí a máa wọlé bá ń lójí sí ọlọ́run ọba ẹ́ ànẹ́bí è e wọlé ànẹ́bí è e wọlé báyẹ̀ rárá ẹ̀ sì lè rẹ́rì kan pánẹ́bí wọlé ń ṣe àbí ìkánú àwọn sọ̀hábà kò sẹ́ni náà tó rí rú lànà yìí ààrí ẹnìkan táà lè sàfijọ́ rẹ̀ nínú sọ̀hábà àbí nínú àwọn ànẹ́bí ọlọ́run bá pé ó rí rú ìlànà láti fi jésù fọ́lọ́run bá ṣe ẹ wá fẹ́ sọ pé mẹ̀sìn sí jọ ànẹ́bí àtàwọn sọ̀hábà lọ́nà ẹ lè mẹ̀sìn sí jẹni tó mẹ́sìn yí wá lọ ẹ sì ju àwọn tí wọ́n sẹ̀sìn yí lọ níparí ànẹ́bí sallallahu alaihi wasallam sọ ànẹ́bí ní la ashabi ẹ gbọ́dọ̀ má bú àwọn sọ̀hábà mi ànẹ́bí mi ẹ gbọ́dọ̀ bú wọn ànẹ́bí ní fawallahi ànẹ́bí ní ọba láwọ́ ánfàkọ̀ àhádùkùn mithla uhudin záhàbà tẹ́nì kọ̀ọ̀kan yí bá ń lẹ́yìn tó tókè uhudu ní gold sójú ọ̀nà lọ́wọ́ bá òkè uhud bóyẹ tóbi tó yẹ òkè uhud láì ní sàṣe jù àfi tí ma sàṣe tó ó tó mẹ́rin òkè sóbi ẹbẹ̀rẹ̀ dára

tánàbí sọ fún kò sí bẹ́ẹ̀ sí lè sẹ̀sẹ̀ tó láyé kò sí bẹ́ẹ̀ sí lè sẹ̀sẹ̀ tó láyé tẹ́lẹ̀ fi bá wọn sọ̀hábà àwárí kankan náà sọ̀hábà bá ti súnmọ́ náà bá tó yìí bá ti pọ̀ lẹ́sìn ọlọ́wọ́ bá tó yìí tán dẹ́ gbogbo orú àwọn nǹkan táwọn èèyàn dánwò yìí wò kò ni pé ìlànà ahlus jama'a òun ìlànà tí ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà tí wọ́n rìn lórí ẹ̀ kọlọ̀bà alẹ́gẹ́lá kó dákùn kọwà pẹ̀lú ẹni kọ̀kan a sọnù la illallah gbogbo àwọn tí wọ́n ti gbọ́ sínú gbèpọ̀ àwọn ní súfí pẹ̀lú pé wọ́n da ọpọlọ orí wọn rú pẹ̀lú ni wọ́n ti a bóòtù ọpọlọ wọn dè abẹ́lọ́wọ́n bá àríkẹ́ọlá kọ́lọ̀kọ́ mọ́sàlá ìbáwà dáwọlé àwọn làákàyè náà kọ́lọ̀wà àríkẹ́kọ́ wá tún àwọn kọlọ̀bá kọba fọ àwọn làkáyì náà ma ọlọ́bà lè kẹ́ kọba yọ wọ́n kú ní gbẹ̀kún àṣúfí tí ọlọ́bà lè kẹ́ láti ó kádàrà kí wọ́n ti ra wọn bọ̀ yìí la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka báyìí sọba tí ẹnì ọ̀kan bá ní láti fi ran iṣẹ́ ọlọ́ọ̀bá lọ́wọ́ so kí a gbìyànjú láti dá sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá